Welcome guys to this channel, the channel where we bring you the latest news trending happening all over the world. We have seen how Oni of has started making many ways among other kings in Nigeria. Please watch how Oni of Ife hosts Modakeke King and his subject controller Adewale Adeniyi in Ile-Ife. ọkọ ọba àdáwà ọgbọ́dọ̀ ká lẹ́sẹ̀ ìyá wa ti gbogbo ẹrù lé lórí ẹgbọ́ obẹ̀yìn mo fèsì lálẹ́ ẹ̀fẹ̀ ẹ̀sì lálẹ́ ẹ̀ káàró òjìlè bẹ̀yìn ìjọba tó bá lè ṣe ẹgbẹ́ àdúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀ká gbàdúrà fún ẹ má dẹrù lé lórí. torí pé iyì wa kò rí rẹ̀ hàn lọ́lọ́lọ́wọ́. ẹ ẹ ká gbogbo wa lọ́rùn mo sọ́nu lé ẹ tó máa bínú kó o àwọn wà lẹ́yìn ọlọ́wọ́ lẹ́yìn wa o ìtẹ́ wà lẹ́yìn o àwọn bàbá yóò lè o àwọn yóò lè o ẹ tó máa bínú kó bínú kó bí mi ò Thank you for watching. Please let's hear your opinion on the comment section down below and we love to see you on our next one. Like this video for more. Bye.